الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 eléyìí tó tọ́ka sí ìwà burúkú kan eléyìí tí òfin ọlọ́run ọba tọ́ka sí pé haram ni kọ̀tọ́kọ̀ yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí ìwà burúkú pátápátá gbáà ni gbọ́dọ̀ náà ni adìyásá adìyásá lédè lárúbáwá wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ni atẹ̀lẹ́l ìjẹ́ nǹkan yẹpẹrẹ ìjẹ́ ẹni tí ń ṣe nǹkan yẹpẹrẹ ṣùgbọ́n nínú ìtumọ̀ tó mú wá nínú ṣẹ̀ríà wọn lọ náà ni kéèyàn máa ṣe nǹkan tó sọ̀yàn di ẹni tí ò ní àkàsí ẹni yẹpẹrẹ torí ẹ̀ tọ́wá ni wọ́n ń pè ní àdéyò wọ́n ní huwa alladhi yuqirru al-khabatha fi ahlihi náà lẹ́ni tí ń fọwọ́ sí ìbàjẹ́ ìṣekúṣe lára ìyàwó rẹ̀ ay yastahsinuhu ala ahlihi ẹni tí ń wo ṣíṣe ìbàjẹ́ tí ń wo pé ṣíṣe ìbàjẹ́ kò burú kó máa tọwọ́ ìyàwó ń wá wa qila wọ́n ní àwọn ẹlòmíì tún sọ pé ìtumọ̀ ad-dayus ọ̀nà ni alladhi la ghirata lahu ala ahlihi ọ̀nà lẹni tó ṣe pé kò jówó lórí ìyàwó rẹ̀ àdìyàsá ọ̀nà ni kéèyàn jẹ́ ọkọ kó sì wàá jẹ́ pòun òbí la kó dààmú fún nǹkan tí ìyàwó rẹ̀ bá ń ṣe pàápàá jùlọ pẹ̀lú àwọn ọkùnrin míì eléyìí tó ṣe wípé ó lè padà já sí zina ìṣekúṣe ìwàkiwà kóbìnrin ó padà di panṣágà kó di alágbèrè mìíràn. tonti kọ́ dẹ̀rẹ̀ lọ́wọ́ inú ilé rẹ iná ní ti ń jẹ́yàwó ṣùgbọ́n ìwọ ó dààmú pẹ̀lú ohunkóhun eléyìí tí ìyàwó rẹ lè kọ́ máa ṣe rẹ lè máa hù nínú wà eléyìí tó ṣe ó ní í ṣe zina èyí tí máa mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó kí wọ́n máa jẹ́ ìyàwó lágbájá eléyìí jẹ́ nǹkan tó ṣe pé kìí sábà jẹ́ nǹkan bàbàrà láwùjọ tó bá dọ̀tí tí ìbàjẹ́ bá ti pọ̀ obìnrin bí ti ṣe ń bímọ fọ́kọ iná àlàyé tún wà fún láti máa bímọ fẹ́lòmíì láì ṣe ẹ́ńjìnì tá à ń gbẹ́yìn lọ fún ipe kọ́ wa pẹ́yìn kọ́ wa pa ẹyin kẹ́yìn ọ̀dọ́ máa díẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ o ti wá fira rẹ lẹ̀ fún gbogbo ọkùnrin gbogbo kálukú gbogbo kó iná ló lè máa bọ́ ṣe zina ẹnìkan ọkọ amádàlóhùn ẹnìkan ò ní ṣẹ́jú sí ọkọ òpóòrí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àwà burúkú ìwà rádaràda yìí á kó ti di tọrọ fọ́nkálé ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àwùjọ wa ṣebí obìnrin òun náà ní ti ń gbé lọ́dọ̀ ọkọ rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ kótó di kọ́ bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ nínú àwọn ọ̀rẹ́ tó ti ní láti ìbẹ̀rẹ̀ gbésí ayé rẹ̀ táwọn máa wa wá wá nígbà táwọn bá wá dọ́dọ̀ rẹ̀ nígbà tó pélé ayé làwọn fojú sí àwọn ò ní bẹ̀rù ọba bí tí wòlé ó ma wọ́n máa sọ pé a ọ̀rẹ́ wa irú bí tó ń gbé nì aa wọn ò lè se nǹkan báyìí fún ẹ wọn lè se nǹkan báyìí fún ẹ <coughs> kódà wo ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tó wà lọwọ kọ̀ọ̀kan nínú tiwa ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀rọ n'isọrọ yìí ó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà àádọ́rin ẹgbẹ̀rún náírà ni rọ kọ̀ọ̀kan nínú ẹ̀. àṣàdédé dẹni tó ń lorú àwọn yìí àfi àwọn wa àwọn wa kùnrin àwọn aláṣìírí wa àwọn àlè wa àwọn náà ní bá wa rarú ẹ̀ ìwọ jókòó kọ gan kabi tó wa yẹn òṣì tí ó pọ̀ iná lọ ra gbálẹ̀ yẹn ọkọ wa lọ bí tí ọkọ wa dé nígbà tí ọkọ dé ọba ìyàwó ipò ti fi ẹ̀gbẹ́ bìkan nínú yàrá ó fi ṣebi tó dárí kọ sí ọwọ́ afajúro ní iwájú ọkọ. ó sunu dúdúdú bí ẹni tí wọ́n so pa kí ló dé ó sọ yìí pé òun fẹ́ kí ọkọ kọ́ yọ̀ǹda fóun òun náà fẹ́ lọ sílùú àwọn ìyàwó bá sì gbéra láti fi tọ́ wà ó lọ sílùú wọn ó tó dé kò dé ó tó dé kò dé lẹ́yìn ìgbà tí ń lọ bí ọ̀sẹ̀ mélòó ìyàwó darí dé ó wá kó àwọn ẹ̀bùn dé lọ́lọ́kan ọ̀jọ̀kan nínú àwọn ẹ̀bùn tó náà mú bọ̀ o náà ní ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ léyìí tó náà tún jẹ́ olówó iyebíye ọkọ lálàárù rẹ̀ rí à pé ọwọ́ ara bùn ìyàwó subhanallah sẹ́wọ̀n pé àwọn ọkọ mi náà níṣẹ́ làwọn náà dàbí gbẹ̀wù dání ẹni tó ṣe nǹkan ọ̀gbádùn ó lọ àmọ́ wọn bá gbé ọdọ́ sípẹ́tù kí lọ́ọ́ fẹ́ sọ pé ń ṣe ọ ọ sọ wípé ẹ̀jẹ̀ tí ti ẹ̀jẹ̀ ni tí ọ̀nà tí máa gbà débi tí àyè rẹ̀ wà ó dí kún ọbọ̀ sí kàn subhanallah ìyàwó wa tún kọ́ ẹ̀bùn oríṣiríṣi ó tún kó fọ́kọ láì mọ̀ pé gbogbo ẹ̀bùn tí ìyàwó kó wá yẹn àtọ̀dọ̀ àlè ló ti gbà subhanallah ní ìgbà tí ọjọ́ ò tí ì lọ púpọ̀ ìyàwó bá ti pọ́ yọwọ́ mọ́kọ lọ́wọ́ ìwà rẹ̀ ọjọ́ tẹni tó ti mà tẹ́lẹ̀ ìyàwó yìí ti wà nílé ọkọ lọ́dọ̀ ọkọ yìí wọ́n ló ti súnmọ́ ọgbọ̀n ọdún ọgbọ̀n ọdún ó ti bí ọmọ tó ṣe pé ọmọ nga ọdún díẹ̀ ló kù tó ọmọ yẹn ó fi graduate ní yunifásitì àwọn àbúrò rẹ̀ náà àwọn náà ń ṣèpalẹ̀ má àti wọ yunifásitì ẹ dákun kí ló tún kù mà ìyàwó bá ti gbádìrú ló bá sọ pé òun fẹ́ lọ sí òkè òkun nítorí pé aláṣìírí òun ọwọ́ àlọ́n ọlọ́run fẹ́ rún lẹ́kún torí rẹ̀ kọ́kọ́ má bínú kọ́fọ́ ọwọ́nu ó sì di gbogbo ẹrù ó gbé kandíyàn ó sì kó ń lé wọ́n bẹ̀ títí ó lòun ò ní gbà wọ́n sá lọ títí tí ó lòun ò ní gbọ́ ìyàwó bá sì lọ. nígbà tí ó tó bí ọ̀sẹ̀ mélòó ìyàwó bá tún dé tó ń tẹ́rù rẹ̀ bí ẹni tí wọ́n lé lù ó tún wá ń kànlẹ̀kùn títí tọkọ ó ṣílẹ̀kùn báyìí ìyàwó ló tún kàn kí ló dé ah, kí ló ṣẹlẹ̀ ó ní ẹ̀ ó ní wọ́n ń kọrin fún un òun fẹ́ kẹ́yìn náà kọ́ fóun ìsáǹsá mà tún dé sáǹsá wo ló tún dé síbò ó ti lọ ó ti lọ ó ti parí àwọn Yorùbá níbi tá a bá ti sọ́dà àárọ̀ àìtúnṣe ká alẹ́ má kí ló tún wá ṣe ló bá sọ pé ẹni tó ń pè lálásìírí òun àṣetúnà àṣírí ni ẹ má fi inú ẹ dákun ẹ gbóhùn padà ẹ ohun ọ̀tún ní í ṣe bẹ́ẹ̀ má ni wọn náà bá sì tún ní kọ́ wọlé. Hmm, tọ́ba tún ṣe bẹ́ẹ̀ ọkàn àbùkù ọ̀dájú pọ̀ ọ̀gbádùn ọ̀gbádùn ìyẹn gbéra rẹ̀ lódindi ó gbéra rẹ̀ lódindi tẹ́nitẹ́ni ẹnilẹ́rú rẹ̀ ọ̀sákòlé ọwọ́ adé ọlọ́ọ̀bá lè ọwọ́ adé ọwọ́ ni ẹ ẹni tó ń pè lálásìírí òun ni àṣírí ọlọ́run tó ti ó tún túra rẹ̀ fún ó tún túra rẹ̀ fún ìwọ́n tún wá ní wọlé kò burú hmm, wọ́n ní tá a bá jẹ̀ adarí ìdẹ́wé ni tálẹ̀ kọ́tálẹ́wé subhanallah ó ti gbàgbàkúgbà ó dájú pọ̀ ọ̀gbádùn ọ̀gbádùn rárá ìyàwó rẹ̀ ń sọ fún ẹ ó nínú àwọn ọmọ mẹ́ta yìí actually ọmọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ṣe tiẹ̀ ó sì ní kò burú hmm, kò burú ó ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa àwọn tani bàbá yín tó ní ká ẹ máa gbàgbàkúgbà ọlọ́mọdé èèyàn lọ́wọ́ gbọ́mọ ọlọ́mọ wa ó gbé wọ́n ó gbé bọ̀ ọ́ lábẹ́ wípé wọ́n lò ó ní ìwọ náà sì ń fọmọ ọlọ́mọ ló ń jẹ òun fún lówó ọlọ́mọ rẹ ní. lẹ́yìn táṣìírí ti tú kí ló tún kù mà. òfin ọlọ́run ní pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo ọmọ tíyàwó ń bí fún ìwọ ló lópin ìgbà táṣìírí ọba ti tú. táṣìírí bá tú wọ́n sọ pé zina ló ń ṣe tó ń fi bímọ yìí. so ńgbà tọ́lọ́ ti kọ́ táṣìírí ti tú kò sí wàhálà mà kò sí wàhálà akramakumullah àwọn fámìlì ìyàwó ń bọ ọjà wọn ní ti ń bí àwọn nú pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ òun náà ní kò jẹ́ káwọn kọ́ mọ àwọn kọ́ lọ àwọn ọ̀rẹ́kùnrin tó àwọn ọ̀rẹ́kùnrin sì lọ́rẹ́ rẹ̀ kó tó di pọ́ wọlé ọkọ ẹgbọ́rọ̀ ó ti wá wọlé ọkọ tẹ́nìsì wọ́n wá ń bù wọ́n wá ń bà wọ́ ọjà wípé ò jẹ́ kọ́ láwọn ọ̀rẹ́kùnrin ọ̀dájú pé irú ròǹbòrùn òun náà níyàwó rẹ̀ àtàwọn fámìlì rẹ̀ tó ẹ wá rí i pé zina láwùjọ ti Yorùbá wa yìí wàláhì bí ẹni mú mi lọ́pọ̀lọpọ̀ kà sí wọn kà kún nǹkan tó burú wọn kà kún wà bàjẹ́ ọ̀pọ̀ àìmọye nínú àwọn èèyàn iná ló jẹ́ pé wọ́n ti fìgbà kan bẹ́ sínú agbami rẹ̀ rí ọ̀pọ̀ àìmọye nínú àwọn ẹni tó láwọn bí magan láwùjọ wa làwọn náà mọ̀ títí dọ́dọ̀ lọ́n wípé àwọn ọmọ àwọn yìí sọ ọmọ àwọn torí pọ́ máa zì náà níwọ̀n bẹ́ẹ̀ lọkùnrin mà obìnrin náà dà mà eléyìí ọjọ́ nǹkan tó ṣe kó burú jáì tó kọjá pé àwa wọ̀rọ̀ kọ́ àfisàdá àwa òpin fún láwùjọ wa nítorí pé àwùjọ tẹ ẹ rí yẹn ọwọ́ nù àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní àlùmọ̀ wọn ò ní yé máa bẹ nínú oore lópin ìgbà tí táwọn ọmọ zina ọba torí ẹ ẹ̀yin tẹ́ ń fẹ́yàwó ẹ̀yin tẹ́ ń níyàwó àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ àti mójútó àwọn ìyàwó yín òun náà ní bàbàrà ìyàwó ẹ ọgbọ́dọ̀ mọ̀ pé ibi tó fi sí lọ́wọ́ à ìyàwó ẹ ọgbọ́dọ̀ jáde láì jẹ́ pọ́ gbàyọ̀ǹda rẹ ìyàwó ẹ ẹnìkan ọgbọ́dọ̀ wá kókó kókó ń wáyàwó rẹ wá láì jẹ́ pọ́ ọmọ sí gbogbo nǹkan tẹ́sí ìsìláàmù tó tò kalẹ̀ yìí báyìí gbogbo bí tí islam fẹ́ kọ́ lọ náà ní pé bí ìbàjẹ́ ò ṣe ní ṣẹlẹ̀ báwọn ìyàwó yóò ṣe ní jọ́nzìnà tí wọn náà ní tọkọ ní zìnà ara nǹkan tí islam fẹ́ fàyọ̀ nù ìyàwó sọ pé òun fẹ́ lọ sọ́jà àwọn abáyàwó lọ́sítẹ́tù kí ló gbé ọdọ sítẹ́tù ìyọ̀dá gbà ní pọ̀ ń lọ sọ́jà tí wọ́n á máa pe hospital lọ́jà nílé tí ẹ òun tún rí pọ́ yẹ kó òun ọ̀yà abẹ ni rárá o kọtọ́ lábẹ́ òfin ọlọ ibi tó sọ pé òun lọ pàtó ibẹ̀ lọ gbọ́dọ̀ mórí lé ìyàwó rẹ ọ sọ pé ọ̀rẹ́ òun bìnrin ọ fẹ́ wọ̀ òun wá mélòó lọ́rẹ́ rẹ bìnrin tó fẹ́ wọ́ wá ẹnìkan náà ni lọ́ba délé lọ́ba bá pé wọ́n pé mẹ́rin kí ló dé ṣe bẹ́ẹ̀ yàn kan lọ sọ pé ń wọ́ bọ̀ báwo wọ́n ti wá pé mẹ́rin a gbọ́dọ̀ béèrè àyàfi tó bá pé gbẹ̀wù dání Nigeria limited ìníwọ́ kí e sọkọ gidi ìbẹ́yìn náà mọ̀ pé eré kí n lajá ń bẹ́ kùn sí ọ̀rẹ́ wo lobìnrin ń bóbìnrin ṣe tí báwọn obìnrin máa ń kọ́ra wọn ń bàjẹ́ ni àwọn obìnrin máa kọ́ra wọn ní gbogbo ọ̀nà tóbìnrin ọ̀tọ̀ tó fi pàdánù lé ọkọ ni obìnrin wo náà ni màláìkà ìkọ́kùkọ náà máa ń kọ́ra wọn wọ́n kọrin kọrin sí ẹlòmíì létí nígbà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ké ronú wọ́n ìlú ọpọlọ tọ́lọ̀ wọn bá fún wa orin kọrin tí wọ́n ń kọ sí létí yẹn nílò wọ́n máa lò yàtọ̀ sí ọ̀rọ̀ dáadáa tẹ́lòmíì ń bá a sọ wípé má balẹ̀ ọkọ rẹ jẹ́ àwọn obìnrin máa bàtàrà wọn jẹ nìyí torí di eléyìí tí wọn bá wá jẹ kó fòfin lélẹ̀ tó o bá gbá yọ̀ǹda pé nìkan wọ ọbọ tí wọn bá banú lé ẹjọ́ ńlọnù kíyàwó rẹ̀ ọmọ bẹ́ẹ̀ nítorí pé kó lè bá a jẹ́ pé yọ tọ́jọ́ yọ pẹ́ pẹ̀lú rẹ̀ ikú ni ọ yà yín ọgbọ́dọ̀ jẹ́ni tó mójútó lè rẹ̀ o. ẹnìkan lọ́kọ ẹnìkan á máa ń pè gbogbo ìgbà ọkùnrin ni ọkọ wa sọ pé ta lọkùnrin tí ń pè ọ yìí ó lẹ ti lé jù à ṣé kí n máa wòran ni kí gbogbo lè tèmi ọmọ bàjẹ́ kọ́ máa jò ó ní actually nígbà tó ń wà ní eh, ilé ẹ̀kọ́ gíga ẹni tó ń pè òun yẹn oní lẹ́kítọ́rà àwọn òun sì ní kí lẹ́yìn ọgbà fóun tó ṣe sábàbí tóun fi parí ilé ẹ̀kọ́ gíga òun ẹ dákun sóò tí ì parí dìsìn tẹbílẹ̀ ọkọ lọ wà ní ìsìn kí lọ́wọ́ á dé tó fi dẹ́pẹ́ lẹ́kítọ́rà náà ni ó jí pè ọ́ lẹ́kítọ́rà ni ó pè ọ́ kó tó di pa sùn lójoojúmọ́ irú lẹ́kítọ́rà òfòwò nìyẹn so ìwọ wá ní kò sí tó burú bẹ́ẹ̀ because bó ṣe ń ṣe láìfù rẹ̀ bọ̀ náà nù ọ̀dájú pọ̀ gbádùn ọ̀dájú pọ̀ gbádùn. ìyàwó ẹ ó bímọ ẹ wá ń ṣe àkíkọ̀ ìyàwó wa ní kí wọ́n gbàga lóríṣiríṣi wọ́n gba àwọn àga kọ́lọ̀ oríṣiríṣiríṣiríṣi ìwọ́n tó wá jọ́kọ òsì bí léèrè pé ta là ń gbàga fún ganan àwọn ta là ń gbàga fún ó lè béèrè ó dàbí ìgbà tó ṣe pé wọ́n ti forí rẹ̀ gba pààrọ̀ ó lè sọ̀rọ̀ rárá ọwọ́ kíyèsí pé báwọn àga ti ṣe rí èyí tí wọ́n gbà tọ́jú aláwọ̀ yeye àwọn ọkùnrin kan jókòó sí orí àga wọn jókòó yípo ẹ̀wù aláwọ̀ yeye wọn wọ̀ àga tí wọ́n gbà tó ń ti tábìlì aláwọ̀ aró àwọn ọkùnrin kan tún jókòó yípo aṣọ aláwọ̀ aró ni làwọn wọ̀ èyí tí wọ́n gbà tó jẹ́ àga funfun àti tábìlì funfun àwọn ọkùnrin kan jókòó yípo àwọn wọ aṣọ funfun bẹ́ẹ̀ so nígbà tí egbe tí wàá re gbẹtẹgbèrègbè tí kálukú ti túká ìní wọn ṣẹ̀ṣẹ̀ wàá tọ lólobó pé ṣé ìtọ́sẹlẹ̀ níjọ àkíkọ̀ rẹ yí ọ ó ní kò yí òun ẹ láyé mi wọn láwọn ẹni tó wọ aṣọ aláwọ̀ yeye tí wọ́n jòkó yí àga àti tábìlì aláwọ̀ yeye po àwọn làwọn àlè grade one fún ìyàwó rẹ̀ la ilaha illallah àwọn èyí tó wọ aṣọ aláwọ̀ aró tí wọ́n jòkó yí tábìlì aláwọ̀ aró po àwọn náà ní àwọn àlè grade two fún ìyàwó rẹ̀ ọ̀wọ́ ara wọn ti parí yẹn àwọn ni àwọn àlè grade three àwọn ẹni tó yẹ pé ìyàwó rẹ̀ sì ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ wọn ni àwọn náà ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ ìyàwó rẹ̀ la ilaha illallah orí rẹ̀ wá fẹ̀ sí àfi bíi tapoli lórí tírélà tí wọ́n dàbò pé kójú ọmọ bá pẹ̀rù sí ń bẹ́nu ẹ̀ àbá lọ́wọ́ pé ẹ sì sọ fún mi jọ́nà á tí mo bá lọ mọ̀ ń jọ́nà ẹ̀ irọ́ lásán kí lọ́ọ́ bá ṣe tú ẹ̀ kò sí nǹkan tó lè ṣe torí pé wọ́n gan alára náà wọ́n ti kó ọ sínú àpò ọjọ́ ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn máa ṣe bí ọkọ gidi náà ni àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ọkùnrin ni wọ́n ń jọ lé dá níjọ́ tí àwọn èèyàn bá ń bẹ́ lé yóò dòbin kíákíá nù. akramakumullah ebi irú rẹ̀ náà ní ṣẹlẹ̀ láwọn àwùjọ gbogbo tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn àlè náà ni àlè lọ́tún àlè lọ́sì ìyàwó rẹ̀ ń ṣe zina ọmọ orí nǹkan kan ṣe sí ọmọ ẹnìkan gan lálẹ́ ìyàwó rẹ̀ orí nǹkan kan ṣe sí irú ìyàwó wa nìwọ̀n irú èèyàn ni ọ torí ẹ ẹni tí bá ń hùwà burúkú yẹn tọ́jà yìí pé kò sí owú lára rẹ̀ ní ti ń ṣe yẹn ọ takò àdámọ́ ọmọ èèyàn nínú tọ́lọ̀ wọn bá dámọ́ wa òun náà ní pé ntọ́ bá jẹ́ tiwa tó sì jẹ́ tiwa tá tọ́tọ́ pé kéèyàn ọ yáyàn lò èèyàn á máa sọ yàn á lò á ń bọ̀sibọ́sí ntọ́ jẹ́ tiwa tí ọ̀tọ̀ káyáyàn lò kọ́ọ̀pù ní ìsìn a lè yá àyàn lò síbí a lè yá àyàn lò bẹ́ẹ̀ náà ni abọ́ a lè yá àyàn lò ṣùgbọ́n akramakumullah àtàbọ̀ àti kọ́ọ̀bù àti síbí ṣé gbogbo èèyàn náà la kàn lè yá ni kì gbogbo èèyàn la lè yá káńsẹ̀ tí sọ bí àwọn adẹ́tẹ̀ bí aká sẹ́yà wọn lábọ́ yín ẹ̀ yà adẹ́tẹ̀ aká ẹ̀ yà ní kọ́ọ̀pù yín adẹ́tẹ̀ àti aká ẹ̀ yà wọ́n síbi yín àgbà ah. tí èsì péyàn náà gbádùn àti yọ àwọn eléyìí dànù ọ̀rẹ́ rẹ̀ kan wà tó ẹ pé rírùn lẹ́nu rẹ̀ máa rùn ó wà ní ẹ̀dẹ́kun mo fẹ́ kẹ́ yá mi kọ́ọ̀pù àti síbi yín mo fẹ́ mu gàrí ẹ ronú sí abẹ́ ni ronú sí torí ẹnu rẹ tí máa ń rùn yìí pọ̀ tí ẹ má lọ kó bẹ́ẹ̀ nu olúwa rẹ̀ ẹ ní sọ jáde o. ẹ máa màánu pé kọpụ tó béèrè fún un àmọ́ ibi táwọn ọmọ sọ ti kọ́ọ̀pù èwo gan ti ni àbí oníke ẹ sá mú kan wá gbogbo ẹ̀ láti ẹ̀ torí torí pẹ́nu rẹ̀ ń rùn Allahu akbar báwo wá ní nǹkan tó jẹ́ tiwa tí ká yáyà bí ìyàwó ẹ̀ ó àwọn Yorùbá gan ni yá mi ṣòkòtò rẹ ó ṣe gbọ́ yá mi fìlà ó ṣe gbọ́ kódà yá mi lágbádẹ ó ṣe gbọ́ àmọ́ yá mi yàwó ẹ nígbà tí ó ṣe pé yàn ọgbádùn téèyàn sì ṣerú àwọn ẹ̀yà kan tí wọ́n máa ń fi ìyàwó ṣàlejò wọ́n ní ṣàlejò bá bá wọn wọ́n á sọ fún ìyàwó wọn pé tọ̀ ń fi ọ́ yá ọ̀rẹ́ mi lálẹ́ yìí kọ́ lọ sùn sí ẹ gbọ́dọ̀ so kọlọ́n dákun má ṣe kí àdámà tí wọ́n dorí kodò àwọn ẹ̀yà bá ń ti wọn sẹ́wọ̀n káwọn ti dorí ti mì nǹkan tí ó jẹ́ téèyàn téèyàn èyáàyàn nínú rẹ̀ níyàwó wa ó ti fi wá gbọ́dọ̀ jẹ́ nínú àdámà tọ́lọ̀ ń dámà wa òun náà ní pẹ́ nìkan ò sí láyé kò sí ẹnìkan láyé tí ó wàá máa wá gbà wípé kí ẹnìkan kẹ́nìkan kọ́ lára ìyàwó tòun fọ́kìnì kódà onítọ̀ wọn bàjẹ́ kẹfẹ́ onú gbọ̀n kankan nù ẹ̀mí rẹ̀ pé irú kíní ṣẹlẹ̀ yìí irú lọ́kùlọ̀ wo lọ fẹ́ fi lọ mí yìí kátó wá pé wọ́n tó jẹ́ mùsùlùmí tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ àtọ́jọ́ kan yìí akramakumullah dídátọ́ lọ́wọ́n bá ẹlẹ́dàá wa dá wa dáa ni o wàláhì ẹ̀dá dáa lọ́lọ́ọ̀dá àyàfi. téèyàn fúnra ara rẹ tó bá ṣẹ̀ṣà àti bá àdámà rẹ jẹ torí ẹ ló ṣe jẹ́ pé àwọn ẹranko tẹ́ rí nǹkan máa ń àwọn ìyàwó wọn ẹranko wọ́n máa ń jowú àwọn obìnrin wọn kátó wá pa wọn bá dá léèyàn alimami zahabi rahimahullah wọ́n ní sẹ́ẹ̀rí kéèyàn ọmọ lówó kọ́ máa wòran pé ọmọ ṣe kọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá nítorí pé ẹ̀ṣẹ̀ kan ni tí ò ní déèyàn wà lìjẹnà ẹni tó bá ti rí bẹ́ẹ̀ ò ní wà lìjẹnà so ó ti wá hàn pé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá fura mà wípé ìyàwó òun ṣe bàjẹ́ tọba wa gbórí kú òbí ìgbà tó òun rí nítorí ìfẹ́ burúkú kan tó ní sóbìnrin o ah ó ti ṣubú sínú ti ọ̀dà ìfẹ́ wò ńlọ a lè mú ọ máa wò pé ìyàwó rẹ ń ṣe zina kò sì gbẹnu lọ. bákan náà wọn lẹ́lòmíì a máa gbẹnu lọ́wọ́ nígbà tó bá rí i pé ìyàwó òun ń ṣèbàjẹ́ nítorí owó kan tó jẹ ìyàwó tówó yẹn ti pọ̀ tí ọ̀ma bò ń ṣe lè rí san. tọmọ àwọn pé bí àwọn náà ti sàánú ọgbọ́n náà láti rí ọyẹ òun lówó ojú ní rojú sànù ebó sànù náà ó náà kó yẹ kó náà sànù rẹ kó bò wọ́n lẹ́ni tó bá ṣe náà ó náà ṣubú sínú aburú ni. Wọn ní míì ẹlòmíì máa rí ìyàwó rẹ pé ń ṣèranù tí sọrọ wọn ní nítorí ìyàwó yìí sì tabua tí o ti torí kọ́ wa fòǹsì nálẹ̀ nínú ilé tiẹ̀ ó pé kọ́ máa lọ gbèsè tọ́jú ọmọ sangbọ̀ báyà. ẹlòmíín ti máa ti torí pé ìyàwó yìí ti ń ṣèranù ti ń ṣèbàjẹ́ yìí ọláwọn ọmọ wẹ́wẹ́ tó bí fóun tó ń bá ní kóun ó lè dànù kò ní bá ìrọ̀rùn dé o torí pé obìnrin yìí lè pò ń lẹ́jọ́ nípa pé àwọn ọmọ wẹ́wẹ́ yìí lẹ́yìn ìgbà tó lé ẹ bá ní sírò iye tí wọ́n máa san lórí ọmọ kọ̀ọ̀kan lóṣooṣù táwọn òfin fi máa tọ́jú wọn òun ò sì lówó yọ wá ti torí bẹ́ẹ̀ yọ máa wo obìnrin ńran lórí pé ń ṣèbàjẹ́ ẹlòmíín sì máa ti torí pé wọn fi obìnrin yìí wọn fi bò ńlá sí rí ni wọ́n fi sàánú òní nígbà tó ń fẹ́ kò ní dá kó wọn á ti torí ìranù tí ń ṣe kó wọn wá lé lọ bá ṣe jọ máa yí mánu á máa ṣe sùúrù fúnra wa ni ta ni sùúrù tí ò dáa. الإمام الذهبي وني ولا خير في من لا غيرة في في من لا غيرة له وني kò sóore kan lára gbogbo ẹni tí ó bá ti sówó lára rẹ̀ gbogbo ẹni tí ó bá ti sówó lára rẹ̀ kò sóore kan lára rẹ̀ ó wà nínú ẹgbàá wọrọ láti ọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu anhuma anna nabiyallah sallallahu alayhi wa sallam yaqul. ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة العاق لوالديه والمرأة المرتجلة والديوث وثلاثة لا يدخلون الجنة العاق لوالديه والمدمن على الخمر والمنان بما أعطى رواه الإمام النسائي بسند حسن صحيح النبي صلى الله عليه وآله وسلم wọn àwọn èèyàn mẹ́ta kan wà tó ti pé ọlọ́run ọba kò ní wò wọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù ọlọ́run ọba tọ́ga tó gbangba kò ní wò wọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù àwọn náà ni al-aaqu li walidayhi ọmọ aláìgbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ méjèèjì lẹ́nu ọmọ abú ọmọ abú ọmọ rádaràda ọmọ aláìgbọ́rọ̀ ọlọ́run ọba ò ní wò tó bá ti jọ́ gbẹ́ni nàlùkìyàmà kí sì ní máa sọ má dọ́ máa bú òun náà ní kọ́ máa wà kọjá pé kò lẹ́sìn kò níwà téèyàn bá lẹ́sìn tó bá níwà kò ní yọ máa bú. ọmọ rere nírú wọn máa jẹ́ irú wọn la nabi sallallahu alayhi wa tọka sí ipe ńgbà bá kú tí wọn kọ ládàá kankan lẹ̀ fún wa má nǹkan mẹ́ta péré ní ó tí wọn máa kọ ládàá rẹ̀ fún wa nínú nǹkan yẹn salihin ọmọ rere tí máa ń ṣàdúrà fún ọmọ yẹn ò lè rere tí mà nípa ọmọ yín ò lè jọ ọmọ rere tí ọba ní ìwà gidi ntí sọmọ àdọmọ rere ẹrí padà mú fún àkàkùn kankan ẹsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ afẹ́sìn ṣe yẹ̀yẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ kẹ̀sìn kún kankan àní yóò tún máa sọ fọmọ pé ẹ ló là wá gán máa nu kí tá n sáyé dákúnjókòó rẹ ń bẹ ń járe ara ẹ ló ń ṣe ara ẹ lọ ń bàjẹ́ ọlá rẹ ni ló ń kìbọn mi nítorí pé ńgbà tí wọ́n bá lọ tó ọba tán tó bá yẹ kó àwọn ọmọ rẹ bá mà nípa ẹ̀sìn àwọn náà ni ọdí ọ̀pá kùtẹ̀lẹ̀ fún ọ tí wọ́n máa kọ́ ládá fún ọ lọ lórí pé òbí máa rere òfin ilẹ̀ sáyé ọmọ gbà ládá lọ́dọ̀ lọ àmọ́ ńgbà tọ́mọ ọba ti lẹ́sìn tọ́mọ ò níwà nǹkan méjì yìí ni máa sọ ọmọ àdọ́mọ rí i. nítorí dájú òun náà ní pé ó rí yàn fi sáyé ọkàn lọ láì jẹ́ kó o forí paálẹ̀ mi àwọn ọmọ burúkú yẹn tí wọ́n ya ọmọ kọ́ ọmọ àwọn ọmọ aláìgbọ́rọ̀ sóbì lẹ́nu ọlọ́run ọba ò ní wò wọn tó bá ti jọ gbé ndàlùkìyàmù ọlọ́run dákun má ṣà àwọn ọmọ wa bẹ́ẹ̀. àwọn kejì almar'atul murtajila obìnrin tí ń ṣe bí ọkùnrin àwọn obìnrin tí ń ṣe bí ọkùn ọlọ́run ọba ò ní wò wọ́n tó bá ti jọ́ gbẹ̀ǹdà kìyàmà ẹ rí i pé ńgbà tí ayé bàjẹ́ tó di pé gbogbo nǹkan dorí kodò báyìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin lónìí wọ́n ń bá kádàrá jà wọ́n ń sọ ìsọkúsọ nípa arú bọ́lọ̀ ń ti dá wọn tó bá lọ jẹ́ pọ́pin lọ́lọ́ ń dá wọn ni ayé gan ọ̀bá gbà. torí rẹ̀ ẹ jẹ́ káwọn máa múra bí ọkùnrin ẹ jẹ́ káwọn máa yọ bí ọkùnrin ẹ jẹ́ káwọn máa ṣe bí ọkùnrin ìwọ náà lára dákun àwùjọ wa lónìí kí ló tún kù káwọn obìnrin ó ṣe tí wọ́n fi dọkùnrin àyàfi irú dídá tọlọ ń da wọn náà ni téèyàn bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan ò ní dá màá ń gbà mí kó obìnrin ni nítorí pé ìmúra wọn ìmúra ọkùnrin náà ni. kìí ṣe ṣòkòtò lásán kìí sì ṣe ṣẹ́ẹ̀tì lásán eléyìí tó ṣe pé wọ́n ń wọ̀ lórí ṣòkòtò kálá kọ́dà tó fi dórí jalabiya irú tọkùnrin làwọn obìnrin tó ń wọ̀ ní ìsìn jalabiya tó ń ṣe fọkùnrin gangan ni lóbìnrin ń gbé wọ̀ wọ́n ń ṣèṣe fọkùnrin làwọn àbó òsì ìrọ́bìnrin tó wọ agbádọ́ ọkùnrin ni tó sì gbé jáde ní títì subhanallah ọlọ́run ọba ò ní wò wọn tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà ẹ jẹ́jẹ́ àkíyè sára oge ìranu kí la ṣe débi pé a ṣe àfiwá jágéètì pọ́lọ́run ọba ò ní wò wá tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà ọlọ́run ọba màní kì í máa ṣe yàn tọ́lọ́run ọba wò yàn tiẹ̀ bá onítàn ṣé ìwọ̀kú àwọn ọlọ́mọ tiẹ̀ ń wọ̀ sínú rẹ̀ ń dùn aṣọ burúkú lọ́mọ rẹ̀ ń wọ̀ tó ń yọ̀ tó ń sọ pé ah, <laughs> ọmọ ti di ọmọge <laughs> ọ̀dà ọ̀làjú ọ̀làjú kọjá àbí kí á fò ok aláìlàjú ti rí ẹni tí ń sèse ẹranko ti rí ẹlẹ́kẹta òun náà ni àtẹ̀yùd òun náà lẹni tó ṣe póríyàwó rẹ̀ pé ń ṣe zìnnà ó sì sẹ́nu rẹ̀ ń dédé síbi ọgbẹ́nu lọ. torí kí màdàmú ọmọ bàá bínú subhanallah ọlọ́wọ́n bò ní wò wọn tó bá ti jọ gbé nílẹ̀ torí ẹ. kẹ́ni ibú tí ó kó bá tí ò ní jẹ́ kọ́lọ́ ọ wò tó bá di lọ́la gbé nílẹ̀ torí gbogbo gbogbo ayé ló ẹ mọ fẹ́ yà wò ẹ mọ fẹ́ ran rẹ̀ àkọ́dà ah, ẹ̀rọ lásán ayé ló tán tó bá ti kú nísìnyí ọ́ máa ṣèṣì ròní. ẹni tí ọ̀wá kò bọ̀ tí ọ bọ̀ jẹ́ tí fáìlì rẹ̀ ò ní dáa kọ́mọ wulẹ̀ yálé rẹ̀. anábì tún aṣọ pa àwọn èèyàn mẹ́ta kan àwọn òtí ẹ̀ ní wàlùjánà alákọ̀ọ́kọ́ wọn náà ni alàákùlẹ̀wálidẹ́yì ọmọ tí kì í gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu lópin ìgbà táwọn òbí náà pa láṣẹ pẹ̀lú ńtọ́takùtọ̀ lọ́hùn wọn pa aláṣẹ pẹ̀lú ntọ́takùtà nàbì sallallahu alaihi wasallam torí tóbi bá ti dánrú ẹ̀wò kọ́ fọ́múra rẹ ni o gbogbo àṣẹ rọ́n ọmọ gbọ́dọ̀ tẹ́lẹ̀ o. Hmm. tọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀mùtí tí ò lè má má mú parọ́ ọtí kò ní wà lìjànà bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam gbogbo ọ̀mùtí ọ̀daràn ni alámùpara òun wà ní wà lìjànà torí ẹ kí wọn ni wọn ń gbà nù ọtí náà rí ẹnikẹ́ni tá a lè tọ̀wò ní ká fi mọ bó ṣe rí mọ́ tọ̀wò mọ́ tọ̀wò torí pé nítorí bá ti pè léèwọ̀ a kì í tọ̀wò àmọ́ ọtí ẹ̀yin náà gbó kan ọtí ó kàn wọ́n da wàláhì kò dá kí ló wá wá dídì ọtí tí wọ́n fi mutí a'udhu billahi minash shaitani rajim ọ̀mùtí tí màmú para rẹ̀ wọ́n ní kò ní wà lìjẹ̀nà ẹlẹ́kẹta onani almananu bima a'ta olùsèrègùn lórí gbogbo tó bá ti fún yàn kò ní wàlì jẹnà ká náwó ká fi sànú ká náwó ká fi bòyàn lẹ́bùn ká náwó ká fi rẹ̀yàn lẹ́kún ńtọ́ dání ṣùgbọ́n ọ̀dà jùlọ wípé tọ́lọ̀mùbá ti fún ọ lóore ń ṣe bóòlù á sọ oore yẹn má ṣèrègùn má sì fara ni ẹni tó sóore fún jẹjẹjẹjẹ tiẹ̀ náà lọ wà wọ́n lóru lori. ṣe lórí tọ́ba wa jẹ́ kó ọmọ á sèrè gún ọmọ nílá àkọ́kọ́ tí kọ́kọ́ balada ara rẹ jẹ́ wọ́n tún wá lò ní wàlìjẹ́nà ọlọ́ni ya ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ̀yin olùgbàgbọ́ òdodo má fi ìrègùn má fi máa ba sàrà yín jẹ́ ẹ sì má fi ìnínilára máa fi ba sàrà yín ọba ti ṣèyàn lórí sọ bóòlù ó sọ ọsọ ẹnu ẹ o sì ní ní onítàn lára lọ́nà tó fi jẹ́ pàkọ́ọ́lẹ̀ ládàá rẹ̀ insha allah ọba pàdé lọ́dọ̀ lọ ọba ti ń ṣèrègùn tó ń ṣèrègùn gbogbo yóò yòrò dànù yóò yòrò dànù ó tún á kó bára rẹ̀ ò ní rà lìjánná wọ̀ kọ́lọ̀ ń sànù wa. الإمام قتادة ابن دؤامة السدوسي رحمه الله قال الله إلى دعوة أسلي وفاهم مسلمين láti fẹ́ àwọn panṣágàbìnrin yàwó ọlọ́run ti lé wọ̀ fáwọn mùsùlùmí tóbìnrin bá ti jó ń zìnà tóbìnrin bá ti jó tó bá ti jó ń zìnà ọlọ́run fún mùsùlùmí láti fẹ́. torí ẹ̀ kíyè sára o Kọ yẹ o kọwa wa pé ìyàwó rẹ oní ọ wọn a máa ṣe zina tí sì pé ń ṣe zina dédé síbí tó ní lè nínú aburú wà nínú rẹ ń ṣe zina kọ dákẹ́ kó ṣe bí ìgbà tó rí òun náà ni pé irú wa bẹ́ẹ̀ máa da àwùjọ rú ó máa tú àwùjọ ká ìwọ náà nǹkan tí padà ṣebí wọ́n làákàsì nígbà tí ìyàwó rẹ̀ bá sọ pé gbogbo ọmọ márààrún wọ́n èso ọmọ rẹ̀ àti pé àwọn èèyàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń sì bí máa ń fún <laughs> wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ ìwọ ní ìsìn nínú márààrún òórí kan mú òórí kan mú tọ ètò túmọ̀ sí pé wọ́n gba zero over five àwọn ẹlòmíì náà á pín àwọn ọmọ mọ́wọ́ àwùjọ ìṣe dàrú bí wọ́n bá dákẹ́ tó jẹ́ pé gbogbo ẹ̀mí tiẹ̀ ti kú àwọn aráàlú rẹ̀ sọ pé kí n tó fi sí ọ kò sá wọn àwọn làwọn lọ mọ wàá lọ ọba bẹ̀rẹ̀ àwùjọ ọba dàrú nínú aburú tó tún wà ń bẹ òun náà ní pé gbogbo ẹni tó bá rí pé ìyàwó ń ṣe zina tọgbẹnu lọtí ọsọrọ kò sí tàbí ṣùgbọ́n àmì ńlá lélẹyìí ọjẹ lórí pé aláníyìí o àdámà rẹ̀ ti dorí kodò àdámátọ́ lọ́wọ́n bá dá lórí rẹ̀ ládàámátọ́ dá tí ti dorí kodò nínú aburú tó tún wà ń bẹ̀ òun náà ní pẹ́nìkan ò ní sí nínú àwọn èèyàn tí ó mọ̀ dájú sáká wípé ìyàwó òun ṣe zìnà tí ó wàá gbẹnu lọ tí ò ní rí nǹkan kan ṣe sí i àyàfi kọ́ tara bẹ́ẹ̀ kórì bínú ọlọ́run kórì bínú anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí kọ́ lọ́wọ́ bò ní wò kò ní wà lìjánná ah, ìbínú ọlọ́run ìbínú ọlọ́run bákan náà nínú aburú tó tún wà ń bẹ kò rí ìyàwó rẹ̀ pé ń ṣe zina kó ọgbẹ́nu lọ́wọ́ kó ọmọ lè sọ̀rọ̀ bí ẹni tó ṣe pé wọ́n di ẹnu rẹ̀ wípé má sọ̀rọ̀ má kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. aburú karùn òun náà ní pé la khayra fi man la yagharu kò sóore lára gbogbo ọkùnrin tí kì bá ti jowú lórí ìyàwó rẹ̀ kò sóore kọ́bọ̀ ìwọ́n náà máa kíyè sára o táwọn kíyàwó rẹ̀ jáde síta ohun àtọkùnrin kan jọ dúró wọ́n sì ń rẹ́rìn àrín tàkìtì ibi tí wọ́n ti ń rẹ́rìn <laughs> ọ̀bọ̀ jẹra ọ̀la ó dénú ya títí lórí yẹ bá ẹ́ onáwárí bàbá tí bóòlù ẹ̀yin náà ṣe ń ṣe bá la ilaha illallah ìwọ́n sì ń wò rán kékeré kí ni bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ ọ̀dájú kọ́ ọ̀gbádùn ọ̀gbádùn ìyàwó rẹ̀ sọ yìí pé òun rìnrìn àjò láti ilẹ̀ yìí títí dé Sókótó lórí tirẹ́là ìgbà táwọn wá sùn tó di lọ́wọ́ òru gàjọ́ òun kàn fà dẹ́nìkan sùn lórí itan òun ni pé lọ́ba ò pé ah, ṣé o ti para mọ́ <laughs> ọ̀dájú kọ́ ọ̀gbádùn ọ̀gbádùn kí ni wàá wò ọ̀ràn tí ìyàwó rẹ̀ fi ń tíráfù bá tí wọ́n fi wá sọ tán tiẹ̀ di pílò ńgbà tó yẹ pé kò sówú kọ́bọ̀ lára rẹ̀ owú rẹ̀ ti kú wọn ò tí ì gbé sinmi kò sóore lára ẹni tí kì bá ti jowú ìyàwó lórí ìyàwó rẹ̀ kò sóore lára rẹ̀ bákan náà wọ́n ní aburú ẹlẹ́kẹfà òun náà ní pé gbogbo ẹni tó bá ti jẹ́ dayúù tó ń rí ìyàwó rẹ̀ pé ń ṣe zina tó mọ̀ sí pé ìyàwó òun ṣe zìnà tó sì gbẹ́nu lọ tí ò rí nǹkan kan ṣe sí i wọ́n ní la khayra fihi la qimata lahu fil mujtama'i salih irú wọn ọ̀tá máa ń kankan láwùjọ tó bá dáa àmọ́ láwùjọ tó dọ̀tí wọ́n mọ̀ pé kí ni bẹ́ẹ̀ ayé ń serú ẹ̀ ẹ̀rì kan máa fi dáṣà láwọn àwùjọ tiwa kí tuntun ayé ń serú ẹ̀ ayé ń serú ẹ̀ yẹn ọ̀ndà rẹ̀ ló wọ́n máa bá yé tiẹ̀ lọ àmọ́ táwùjọ bá dáa ẹ̀rì pé gbogbo ẹni tí ń bá ń wo ìyàwó rẹ̀ ràn tíyàwó ya panṣágàmà lọ́wọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹ rí i pé tí ó sì lè ṣe nǹkan kan ẹ rí i pé kò ní ní ìkọ́ bọ̀ wọ́n á ní níbi tá a ti ṣègbéyàwó lánàá ah <laughs> wọ́n bá rí bí ìyàwó rẹ̀ ṣe ń takòtó pẹ̀lú ijó tí gbogbo èèyàn wá ń wò tí gbogbo èèyàn wá ń wò ní yóòdì ní sọ̀dì lọ́wọ́ àwọn òkè ah! ọmọ rẹ̀ ànkẹ́ hmm, ànkẹ́ ẹgbẹ́rún ọ̀gbádùn àbọ̀ ọ̀gbádùn èèyàn tí ọ̀gbádùn ni ọ ṣéyàwó tiẹ̀ náà lọ́wọ́ á di rọ́bọ́ọ̀tù níwájú gbogbo èèyàn tí wọ́n ń wòran la hawla wala quwwata illa billah aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله وصية الله للأولين والآخرين قال الله عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله nínú àwọn àwà burúkú ilé ìtẹ́sí islam tún kìlọ̀ fún wa tó hàn wá létí wípé ká jìnnà sí ká sì mọ́jọ́ kan nínú ẹni tí ó kópa nínú irú rẹ̀ òun náà ni ìwà tí wọ́n ń pè ní apaish apaish wọ́n ní oní kéèyàn ó tètè máa bínú kéèyàn ó jẹ́ onínú fòfò kò tètè máa bínú ò ronú nípa nǹkan tó ṣẹlẹ̀ ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí gba ká bínú àbí ọ̀gbà ká bínú báwo la ṣe lè bínú tó báwo la ṣe lè bínú tó lórí ọ̀rọ̀ yìí òòró òjijì lọkàn ti sọ pé èèyàn lè bá ń dán wò mọ yọ ọmọ àtàtù bẹ́ẹ̀ lọ èmi. ẹ irọ́ lásán irú wọn wọ́n dà gẹ́gẹ́ bí ìyá adìẹ ni níwájú ẹ̀fúfù lẹ̀lẹ̀ wọ́n ẹ̀ rí nǹkan kan sínú gbèsè ayé wọn. ẹni tó ní làákàyè láyé wọ́n máa sọnù bí wọ́n ti sọ́ọ̀dì gbogbo nǹkan dáadáa kó tó di pé ó bínú. ṣùgbọ́n nínú fùfù àwọn ìbínú tí ò ní láárí àwọn ìbínú tí ò wúlò ìbínú tí ò kábàámà lórí ẹ̀ làwọn máa bí. yọ dẹrù gbogbo ń tọ́ sọ yọ jìyà gbogbo ń tó ṣe nítorí pé inú fùfù kìí jẹ́ ká máa nú bí inú fùfù kìí jẹ́ ká sọ̀ra bínú ìwọ kàn máa wò pé níta ṣe yìí níta ṣe bóyá ńgbà tí wọ́n bá kó dálẹ̀ tí wọ́n bá tuntun sà ó rí i pé kọ̀gbà bínú àtúnṣe ní nǹkan ń gbà kọ̀gbà bínú àtúntò ní nǹkan ń gbà kọ̀gbà kọ̀gbà bínú àtúnrò ní nǹkan ń gbà àmọ́ ńgbà tí wọ́n bá ti jẹ́ pé kọ́lá àwọn èèyàn kò tún sọ ọ́ di bíi wèrè gbogbo tí o tó nǹkan wọn fi tọ̀ ọ dàbí àwọn ọmọ wẹ́wẹ́ ni tó jẹ́ pé gbogbo nǹkan táwọn ọmọ bá ṣe náà ni ọ̀dà ọ̀yá fi kọ́ọ̀pù yẹn lẹ̀ ọ̀yá lọ ṣe kíní kan ọ̀yá ó ṣe lè tún ṣe báyìí ọ̀yá àwọn ọmọ fóònù ọtí rí bàjẹ́ ẹ̀já tọ́ bàbá o tòní ọba rí pé ọ̀yá ìwọ ọmọ ìwọ ọmọ eléyìí sẹ́yìn ọmọ yìí sẹ́yìn ọmọ yìí mi sọ fún ẹ ẹ so wọ́n wá sọ ọ́ di nǹkan eré bíi bèbí torí ẹ̀ wọ́n ní ìwà tí ọ̀dà ni o ìwà burúkú ni ọwọ́ aburọ́ bàjọ́ bálùmà tó bá yẹ pé àwọn aṣíwájú àwọn olórí àwọn olùdarí àwọn ní bá máa bínú fùfù ìlú ọ̀fọ̀ mọ́ wọn lórí àwùjọ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n ní tíyẹn bá jọba àlù kan tó bá jẹ́ oníbínú fùfù má tẹ̀sẹ̀ tí ìdásà pé tẹ́tẹ́ fọ́ọ̀lù máa lórí ni ìwọ gangan lọ́fọ̀ọ́ wọ gangan lọ́fọ̀ sẹ́mi pé nísìnyí ẹnìkan wá sínú ààfin gbà tó wá dénú ààfin rẹ̀ òun wá lọ jókòó gbà tó jókòó wá mú ẹsẹ̀ ọ̀tún ó gbé lórí tòsì nínú ààfin rẹ̀ bóyá protocol tó sì wà láàfin ni pé gbogbo ẹni tó bá wọlé kò gbọdọ̀ jókòó bẹ́ẹ̀ sẹ́mi ká lè jòló tọ́ bí wọ́n ṣe wá ń bọ̀ lọ́wọ́ pé ta lórí rẹ̀ pé torí rẹ̀ dàrú tó jókòó báyẹn abọ́ fẹ́ sórí bú ni ẹ dákun tó ọ lọ ṣé ọwọ́ pé mo jókòó mo ká ẹsẹ̀ lórí ara wọn kò yẹ kó bá gán sọ jáde lẹ́nu ó yẹ kó kàn rán kan náà àwọn dòǹgárì ni pé kó lọ sọ pé ẹ jókòó dáadáa o àyè jókòó bẹ́ẹ̀ láàfin o sẹ́wọ̀n kó ti tánu so bàbá yẹn wá mú àwọn ọ̀rọ̀ kanṣu kanṣu kanṣu kanṣu lọ́ba gbé kalẹ̀ so bóyá ó ní tìǹ òun fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ láwùjọ yín ni níléeṣẹ́ tó ṣe é gbé yóò fún ọ̀pọ̀ àìmọye nínú àwọn ọmọ yín láǹfààní àti irísẹ́ máa ṣe ló ti wá rí kó bá yín lórí báyìí wọ́n bá sọ ẹ má bínú o kò burú ọ̀dà bọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run ìlú òdì ni wọ́n lọ dá lé sẹ́ǹsì. sò bẹ́ẹ̀ ni wọ́n ní tíyẹn bá ti jẹ́ olórí tó bá jẹ́ onínú fùfù tẹ́tí gbogbo nǹkan kéékèèké òun náà ni wọ́n máa bínú ẹ gbàgbé ẹ̀ gbogbo ilé rẹ̀ náà ni ó tù gbogbo ibi tí wọ́n bá fi ṣalákòóso bẹ̀ ìní ọjà yìí pé gbogbo tí ò tó nǹkan tá a bínú sí kọ́lá irú wọn yẹ ládájọ́ ẹ̀gbọ́n tá nàbì sallallahu alaihi wasallam sọ ni wọn ni la yaqdi al-qadi hina yaqdi wa huwa ghadban adájọ́ gbọ́dọ̀ dájọ́ kó wá jẹ́ni tí ń bínú nígbà tí ń dájọ́ ẹni tó jí àparò níbi tí wọ́n fi pamọ́ sí ó wá sọ́wọ́ bínú adájọ́ ó ti di àparò lójú wọ́n ní bẹ́ẹ̀ ni àparò ló dì fẹ́mi akẹ́ni tí tún sọ òun ò ní sọ kó didi inú ń bí òun odidi àparò ló dì bẹ́ẹ̀ ni àparò ló dì mọ dájọ́ pé kí wọ́n lọ bẹ lórí so ẹ má tètè lọ bẹ lórí o torí inú ń bí bàbá o tó bá di kórì rẹ bá rọ̀ tí wọ́n ń wo àwọn àdájọ́ tó ń ṣe lọ́nà bá pé ṣé ẹ̀ ti bẹ́ bàbá yìí lórí àti ìbẹ́ lórí ha. tẹ́ ẹ bá lọ bẹ́ẹ̀ lórí ni ọlọ́run lọ́ máa bọ́rọ̀ mi ọba ṣe rí wájú ọlọ kí ló dé ìyẹn jẹ́ àpàrò lásán àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kìí ṣe kó jiyàn gbé o ṣé ó di di èèyàn ló jí gbé àbẹ́rẹ́ jẹ́ tiẹ̀ àlè pa ẹni tó jí ó di di èèyàn gbé àlè nítorí kí bàjẹ́ wọn mọ̀ bá tún wáyé má ọwọ́ ń pè é déyún ẹ̀yin náà máa fura ó di di àpàrò ló jí gbé sẹ́yìn ọba dáhùn sí bí ẹ̀yin la akọ̀wé kóòtù ẹ̀yin sọ pé àparò ló jí gbé ẹ̀ mọ́ sọ pé odidi àparò ló jí gbé torí kó ti bọ́ sọ́wọ́ bínú èwo wá lo didi nù àparò àparò rondo wọ́n á sọ pé odidi àparò kété pé odidi èèyàn ló jí gbé tó bá yẹ kó odidi èèyàn ló jí gbé yẹ tó bá bẹ lórí láàrin jà nítorí dáa ni torí pé àwọn ẹni tí ń jiyàn gbé yòókù wọ́n tara rẹ̀ kọ́gbọ́n akramakumullah ẹni tó bá ti jẹ́ onínú fúnfún báyẹn wọn yẹ kó jẹ́ pé wọ́n fi wọ́n sípò àkóso nítorí pé tí wọ́n bàjẹ́ yọ pọ̀ ju tí wọ́n tún ṣe lọ. wọ́n ní téèyàn bá ti wá jẹ́ pé àwọn nǹkan kéékèèké ìní máa bí nínú kò sí tàbí ṣùgbọ́n eléyìí máa ń padà sọ̀yàn gan-an dalábòsì. nítorí pé tó bínú sí kò tó ń tà bínú sí ọ̀ padà ṣàbòsí sẹ́ni tó ń bínú sí téèyàn bá sì jẹ́ni tí máa tètè bínú báyẹn yọ padà tún di pọ̀kì torí wọ́n pàkíyèsí rẹ̀ pé ah bàbá ẹ ti sinú bí ẹ ti sì ọ̀rọ̀ sọ látàrí bẹ́ẹ̀ ṣe sinú bí pé ètò mọ̀ sọ náà mọ̀ sọ ẹni tó bá tẹ lọ́rùn ah tó gbogbo irú àwọn wa yọ padà tún sọ yẹn náà di pọ̀kì torí Islam kò fẹ́ wa fún gbogbo irú wa báwọn ó wà nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Jarir ibn Abdullahi al-Bajali. رضي الله عنه قال النبي محمد صلى الله عليه وآله وسلم إن الله عز وجل لا يعطي على الرفق ما لا يعطي على الخرق وإذا أحب الله عبدا أعطاه الله الرفق وما من أهل بيت يحرمون الرفق إلا حرموا رواه الإمام الطبراني بسند رجاله ثقات النبي صلى الله عليه وآله وسلم أن يقولون أما سيولي فنيو لا تاري سيكبلي لا تاري سيكبلي oore tí ò ní ṣe fún yàn látàrí inú fùfù oore tí ò ní ṣe fún yàn látàrí inú ọlọ́run máa fún wa ní ẹ̀bùn ṣe pẹ̀lẹ́ ni kò wá sí àwọn ará ilé kan láyé yìí tọ́lọ́wọ́n bọ́ yọ ìṣepẹ̀lẹ́ kù lọ́rọ̀ ọ̀nù ilé wọn àyàfi kọ́jẹ́ kí wọ́n pàdánù nǹkan tó pọ̀ tí ó ti sí ìṣepẹ̀lẹ́ nínú ilé yín ń tẹ́ pàdánù yọ pọ̀ látàrí inú fùfù èèyàn pọ̀ ọmọ rẹ o wàláhì yọ pọ̀ ọmọ rẹ tọmọ bá ṣẹ̀ téèyàn jó inú fùfù ẹ lè sọ àdá èmi ló ṣe báyìí sí àdá sì gbé ọmọ lọ́rùn látàrí inú fùfù kò ní sẹ́kùn kankan tó ṣe é wò tó ṣe é fi tolé nínú ilé tiyín jọ́ sẹ́kù lálàáfíà torí ńgbà tó ń bá ń bínú fùfù o lè kọ́kọ́ wo gbogbo àwọn àwo tangaran tíyàwó rẹ tó nu kọ́bọ́ọ̀dù tó ṣe pé ọkọjá ká fi jẹun wọ́n á fi tolé ni láwọn obìnrin lẹ́bù ọkàn bẹ̀rẹ̀ sí ní rè bọ́lọ́kọ̀ kan pààwọ̀ pàù èmi ló sọ sọ̀rọ̀ bá ń sí pàù èmi ló sọ kọjá ìyá rẹ gan tó bẹ pàù subhanallah nígbà tí yọba fi di pé orí pé wá yọba rí pé gbogbo létí dògéde àwo tangaran lẹ ó kú ká tó máa sọ lẹsẹ alẹ́ lomi ń bínú ó sì lọ gbé gbogbo nǹkan owó iyebíye tíyàwó rẹ ni eléyìí tó jẹ́ fífọ́ fọ́ eléyìí tí ò sí fọ́ dá lọ sùn ìbẹ́ ah, ah, nù àwọn nǹkan tó yẹ pé wọ́n náà lọ rà fún omi ìbẹ́ ń bẹ̀ tó yẹ pé wọ́n náà lọ rà omi ìwà ń bẹ̀ tó pé àwọn òbí rẹ̀ lọ rà fún ẹ dákun torí tọ́lọ̀ kí ló wá bí ká máa ba gbogbo nǹkan jẹ́ nígbà tí èsì ṣe tọ́ọ̀nì torí ẹ tí ẹ ti jẹ onínú fùfù báwọn gbogbo nǹkan rẹ̀ ni ó bàjẹ́ ìtumọ̀ pé àwọn ará alẹ́ kan ò ní í wà kọ́ wá jẹ́ kọ́ lọ́n yọwọ́ pẹ̀lẹ́ ìṣe àfi kọ́jọ́ kí wọ́n pàdánù ńtọ́pọ̀ kọ́lọ́ńdà kọ́mọ̀jẹ̀ káwọ́ pàdánù. ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní at-ta'anni min Allah wal-'ajalatu min ash-shaytan ìṣepẹ̀lẹ́ ọ̀dọ̀ ló ti máa ń wá o ní máa kájú garagaragaragara ọ̀dà ṣetán ló ti máa wá o ọ̀dà ṣetán ló ti máa wá ẹ̀yin ẹ máa kíyèsí tẹ́yìn bá ti jó ní kájúkájúkájú nǹkan púpọ̀ ló bàjẹ́ fúnra rẹ̀ láyé nǹkan púpọ̀ ló bàjẹ́ fúnra rẹ̀ láyé ẹ fi tàwọn ọmọ tí ń ṣèdánwò lè wẹ́ fi ṣàpèjúwe láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dórí gbogbo yunifásitì ọmọ mi ọ̀sà déédéé fìdí rẹmi nínú ẹ̀kọ́ àfi nítorí ìkánjú nísìnyí wọ́n sọ pé ìdánwò yìí afunyin ní wákàtí mẹ́ta tẹ́ fi parí èsì ìdánwò yìí ẹni tó kọ̀ dánwò òun lọ́kọ yín òun sì ti mọ̀ pé inshàlá tó bá yẹ pé gbogbo ohun tí mo kọ yín ìbá yé yín nígbà tí wákàtí mẹ́ta bá ń ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ti yẹ kẹ́ ẹ parí mo tún wá fún yín lẹ́bùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ṣe àtúnyẹ̀wò ní tẹ́ ẹ bá kọ́ subhanallah ìyàlẹ́nu ni ọ̀jẹ̀ sí i sẹ́yìn bá jẹ́ ẹni tí ń mójútó àwọn ọmọ tí ń ṣèdánwò bá wọn pẹ̀lú ògbó ọlọ́run tí ọgbọ̀n ṣẹ́jú bá ti lè lọ nínú wákàtí mẹ́ta ọ̀hún àwọn ọmọ mi ò ti máa náwó kí ló dé èmi ti kọ́tẹ́ mo fẹ́ jáde ni kí lọ kọ́tẹ́ ọ wá jókòó tún yẹ̀wò àmì mi fẹ́ kó àwọn èèyàn mú mi mọ́lẹ̀ o àmú ni mo ti dáhùn kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbéèrè tí wọ́n bí ọ yìí náà ni kódà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì ọgbọ̀n ṣẹ́jú kéré fún un a sì ní béèrè bíi mẹ́wàá yọ̀ọ́sà sọ pé dandan dandan ọ̀ jáde náà ni bẹ́ẹ̀ bá rí nígbà tí èsì bá jáde f9 sọmọ àgbẹ̀ á mi ma ó lè jẹ́ korogún ìyá mi yẹn ó sìn mí dé school ó sìn ọ́ dé school báwo màmá màmá tó yẹ pé rọra ń ro fùfú tiẹ̀ jẹ́jẹ́ lábẹ́lé ọwọ́ ló sìn ọ́ dé sùkúlù <laughs> àbí wọ́n gan ló síra rẹ̀ jáde sùkúlù irú rẹ̀ ìmọ̀ ń ṣẹlẹ̀ nù ayé pípọ̀ kájú kájú kájú nísìnyí ọfẹ kọ̀wé ọfẹ fi gboyè nílé ẹ̀kọ́ ìwé tí wọ́n ní àwọn fún ọ tó bá pé ọ kọ fọdún mẹ́ta kọ tó bá yá ọ ọdún méjì àbọ̀ ẹ wàá rí ọmọ akẹ́kọ̀ọ́ mi pẹ̀lú ògùn Ọlọ́run tó bá ti sọdún alákọ̀ọ́kọ́ yóò tún wá lọ máa lu ẹsẹ̀ ife kí wọ́n bò ń bá àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ kí wọ́n gba ìwé ń wọlé kí wọ́n fún un ní ìwé ẹ̀rí kíákíá òun ti parí ẹkíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ̀ ńgbà tí wọ́n bá wá gbéwèé wa fáwọn ẹni tó ṣèdánwò fún wọ́n sì pé gbogbo ayé kí wọ́n wá wòrán pé àsìkò tọ́mọ yìí yẹ kó lò láti kọ̀wé kò tí ì pé o àmọ́ n ti ń le láre tó fi sọ pé òun ti òun tó nǹkan ti tó tọ́ iléèwé sì gbà pé ká yẹ̀wò tó ń gba àwọn àyẹ̀wò tó wá pé ọmọ yìí o àwọn á disqualify rẹ̀ pé kò lẹ́tọ̀ọ́ láti gbàwé ẹ̀rí yìí because gbogbo ntọ́kọ is nonsense and rubbish àìmáyé ìkanjú ìlú òkèèrè ló ti lọ ọwọ àdélé wọn máa wẹ <laughs> ìwé ẹ̀rí wo lẹgbà ẹ sáwọn kò mí dókítà ìwé ẹ̀rí dà tó ọgbà kankan wálé ìwé wo lẹ kọ tẹ fi gbàwé ẹ̀rí àìmáyé rú wọn tí ọgbà kankan ìkanjú ni ìkanjú máa ba tèèyàn jẹ torí pọdọ ṣètò àná ló ti wà so iná ẹ ni pé even ọ̀rọ̀ lásán tán bọ sọ má kàjú dáhùn ronú kó tó dáhùn ntí wọn fi lọ mọkànjú dáhùn ronú kó tó dáhùn pẹ̀lú ògbó Ọlọ́run ọwọ́ ìlọ́ra dáhùn yìí ó rí kọ́gbọ́n ló fi mú wa tó o bá ti lè kájú sọ̀rọ̀ ó rí pé àgọ́ ló fi mú jáde àpéjọ à ń ṣàpérò wọn á ní baba alágbájá ọ̀rọ̀ ni wọ́n sọ sílẹ̀ yìí o ẹ̀yin náà dá sí i kìí ṣe pé àìsí ń bẹ láì bá wọn dá sí táwa máa sọ wọn torí gbogbo àìsí ńbẹ láì bá wọn dá sí ọ̀pọ̀lọpọ̀ tó fi dá sí òfútù fẹ́ tẹ ọpọlọ lásán ni kò sí nǹkan kan bẹ̀ ẹni tí ọba ti dá sọ̀rọ̀ láyé ẹ má tètè má dá sí ah, ọ̀rọ̀ wọn sọyún ẹ dá sí bàbá ah, ẹ̀yin náà sọ̀rọ̀ ah, ẹ̀yin náà sọ̀rọ̀ subhanallah tọ́rọ̀ bá wa kàn wọ́ ó rí adúrọ̀ ọgbọ́n tó mú jáde torí pé ó ti kọ́gbọ́n nínú ọ̀rọ̀ ẹni àkọ́kọ́ ọkọ́gbọ́n nínú ọ̀rọ̀ ẹni ẹ̀kejì ọkọgbọn nínú ọ̀rọ̀ ẹni ẹ̀kẹta ìwọ bó tún máa sọ lẹ́mìí ara rẹ pé tó bá lọ jẹ́ pé mi mọ kọ́kọ́ sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí wọ́n sọ kò yé mi rárá ọ̀tọ̀ ní tí ń wí. torí ẹ ká má máa kánjú àtọ̀dọ̀ àṣetọ́ni nìkanjú tí máa wà. wọ́n á fẹjọ́ sùn Umar radiyallahu anhu wípé àwọn ẹni tó fi jẹ olórí lórí wa o wọn yàn wá jẹ Umar wá pè ó pè pàdé láàrin àwọn ẹni tí ń so lórí àtàwọn ẹni tí wọ́n ń so lórí lé lórí bí àwọn gọ́vnọ̀ gọ́vnọ̀ ìgbà tí wọ́n wá dé Umar wa ń bá wọn sọ̀rọ̀ àti olórí àtẹni tí wọ́n ń so lórí lé lórí ó ní ayyuhan nas ayyatuha ar èèyàn ẹ̀yin tá à ń ṣèjọba lé lórí inna lana haqqa dájúdájú a ní ìwọ̀ lórí yín o kí ni ìwọ náà an-nasihatu bil-ghayb kíkẹ́ máa bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìpàkíyèsí ẹni àmọ́ ní kọ̀kọ̀ kọjá níta àwọn olórí ti ń sọ lórí o wọ́n lè má màá sí torí èèyàn náà làwọn náà wọ́n lè ṣàṣìṣe nítorí wọ́n ṣe màláìkà kó wá jẹ́ pé tábà tí wàá bẹ̀rẹ̀ kútùbà jímọ̀ njojúmọ́ Buhari yẹn oríire ò pé wàá yẹn kọ̀mọ̀tọ́ bá ṣe kí ni kí ni tẹ́fẹ́ fi mú jáde kí ni tẹ́fẹ́ fi mú jáde sẹ́mi pé tí ó padà rìsọ́ọ̀tù sí ni pé gbogbo èèyàn ọmọ wa wọ́nà láti jẹ́ pé èyí tó rí ṣe gan ó tún bàjẹ́ so eléyìí ò mú lọ síwájú bá wa tọrọ wọ nǹkan wa tó ti fẹ́ da àwa náà látún yà kéètì nù so ẹ dákun ẹ bá wa wọ́nà tá a fi lè bá Buhari sọ̀rọ̀ wọ́n bá sì fún wa lọ́nà rẹ̀ aba lọ sásù rock gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣe pé tó bá gbọ́ kò ní rọrùn sùn fúnjọ́ mẹ́ta àwa ń bá sọ àwa nìkan nǹkan ní ti Islam kọ́ wa nù ó wúlò ju kó wá jẹ́ pé àwọn èèyàn tí ò lè yí nǹkan kan padà là ń bá sọ nítorí tó bá àwọn èèyàn tí ò lè yí nǹkan padà là ń bá sọ wọn ò lè yí padà ní àmọ́ wọn lè bàjẹ́ wọn ò ní lè yí padà sí dáadáa àmọ́ wọn lè bàjẹ́ torí ẹ̀ Umar ni nínú ẹ̀tọ́ àwa tá à ń sọ lórí lẹ́yìn lórí òun náà ní kékẹ́ pàkíyèsí wa ní kọ̀kọ̀ kò sí bùkátà nísìnyí wọ́n lọ bá gómìnà stéètì yín ọsọ fún pé tẹ́ǹsì tẹ́ǹsì ọ̀dà nǹkan tó yẹ kẹ́ẹ̀sì tó yẹ kẹ́ẹ̀sì ni kò bùkátà kó tún máa fi tàwé ìròyìn pé lánàá mọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ mọ̀ sọkọ̀ bá tún gbé ọ̀rọ̀ sí inikíni inikíni torí ńgbà mọ̀ pé bó ṣe ṣe náà nù mọ̀wùlẹ̀ lọ́ba ẹ bá wa sọ̀rọ̀ ní jẹ́ẹ́jẹ́ ẹ má jẹ́ nìkan kan gbọ́ wal mu'awanatu 'ala al-khayr nínú wọ́n wá lórí yín ní kẹrin wá lọ láti ṣe dáadáa ayyuha ar-ru'at ẹ̀yin náà tẹ̀ wọ́n tá a fi so lórí lórí àwọn èèyàn inna lir-ra'iyyati 'alaykum haqqan àwọn èèyàn tá a fi so lórí lé lórí àwọn náà mà níwọ̀ lórí yín fa'lamu annahu la shay'a ahabbu ila Allahi wa la a'azzu min hilmi imaamin wa rifqi ẹ lọ mọ̀ dájú kò sí nǹkan kan tó ga lọ́dọ̀ lọ kò sì sí ntọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí tó kí olórí kọjá ẹni tó ṣe pé yóò ní àfaradà lórí àwọn ẹni tí ń so lórí lé lórí kó sì jẹ́ni tí wọ́n máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn ọlọ́run bá fẹ́ràn wà yẹn púpọ̀ nítorí tẹ́ bá wò pé èkúdà ń bẹ lọ́wọ́ yín èmi lẹ́ ń sọ bá ń sí gbogbo wọn ni ẹ lọ pa ẹ tún wọlé wọn ẹ pa gbogbo wọn tọ́lórí bá ṣe ta ni òmù kò sẹ́ni tí òmù àmọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ni ó padà mú ìlú ó sì túma lórí ìjọba arọ́ tó lò ń ṣe yọ padà bàjẹ́ àmọ́ tó bá yẹ kó lámùmára àtàfaradà fáwọn èèyàn ẹnìkan níwájú rẹ̀ kò ní dá fún ọ bàbá yìí ìwọ bàbá olórí ibú yìí ìwọ kíni ó sì rà ṣe sùúrù àwọn dòǹgárì àti sọ́jà ti fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ ní ẹ̀fílẹ̀ ẹ dákun kí náà ṣe fún yín tí ó dùn mọ́ yín gan ebi ń para kíní kan ṣe kíní kò burú ẹ̀kọ́ àpò ráìsì mẹ́ta fún sẹ́yìn mọ̀ kó àwọn èèyàn lómìnira pé téèyàn bá ti bú bàbá rẹ̀ yóò rí ráìsì gbà bíi ti bẹ́ẹ̀ kọ́ àmẹ́lẹ̀ yẹn ti fi kọ́ ara yín lẹ́kọ̀ọ́ kì í ṣe búbú lọ́yẹ̀ kọ́ ọmọ bú lórí tó bá yẹ kọ́ kanlẹ̀kùn ọwọ́ náà dọ́dọ̀ wa bá ṣe fún ọ náà nù sọ àmánìsí máa kó ráìsì lọ́lé ni wọ́n bá ń wò pé kílò tó máa wọ́n wàá gbé olúwa rẹ̀ ńlẹ̀ o gbogbo ara àdúgbò pé o àárín àwọn adìẹ ni ó sun torí tí wọ́n bá dé ẹnìkan kò sì wàá gbé ọ à lẹ́bàá máa ah olórí yìí máa dàá pọ̀ olórí yìí máa kan àwọn pé máa bú yàn bá o torí o lè bọ́nà mí ìjáde ńjọ́ mi o bá wọn ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa là ń bẹ̀ pẹ̀lú pé kó tún wá sí ọlọ́run dákun ràn wá lọ́wọ́ àwọn àwa burúkú àwọn àwa pálapàla tó lè kó o fi wá rí kó o fi rọ́pò rẹ̀ fún wa ọlọ́run ṣe wá lẹ́ni tó ṣe pé yóò máa ṣe dáadáa ọlọ́run dákun má ṣe wá lẹ́ni tí yóò máa ṣàìdá tí yóò máa ṣe bàjẹ́ ọlọ́run bá wa tún àwùjọ wa ṣe ọlọ́run bá wa fọ àwùjọ wa má kúrò nínú gbogbo wa burúkú àwọn àwà tí ò dáa ọlọ́run dákun ṣe wá lọ́kan nínú ẹni tí yóò máa tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní gbogbo ìgbà ní kọ̀kọ̀ àti ní gbangba ká rántí pé nínú wa rí eléyìí tó ká mú mẹ́sìn nínú wa rí eléyìí tó yẹ ká máa ṣe ní gbogbo ìgbà ó náà ní ká máa ṣe àsọ̀láàtì fọ́gà wa anabi tiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bí ọlọ́run àtàwọn màlẹ́kà rẹ̀ náà báwọn náà ṣe ń ṣe àsọ̀láàtì fọ́gà wa yìí. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والمشركين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله